mo fẹ́ jẹ́ ká a tún jọ gbọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ yín sì ẹ lè ti gbọ́ bí ẹ dẹ̀ ṣe ń gbọ́ ààbò olúwa a máa wà pẹ̀lú yín olódùmarè ọ̀gá ògo kò ní fi yín sílẹ̀ o ẹ ò ní rí ibi ò sì ní bá yín. Thank you. ọmọ ènìyàn ló ń gbó bí ajá yẹn olódùmarè á wò ọmọ yìí sàn olódùmarè á wò sàn ó lágbára ju àwọn ìka ènìyàn lọ olódùmarè á dáwọ́ lé ọmọ yìí á wò sàn ọmọ ènìyàn lélẹ́yìí aṣọ tí wọ́n ń wọ̀ fún ṣe ló yan dànù àti súnmọ́ lé ipá ni wọ́n fi mú un ni wọ́n fi jù làwọn ọlọ́pàá fi ṣe lọ́n fi tì mọ́ ibi tí wọ́n tì mọ́ yìí wọ́n wá fi ẹ̀wọ̀n wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n fi sí ní ọwọ́ torí wọ́n ní àti súnmọ́ ó lè ṣe èèyàn léṣe ó sì lè ṣe rẹ̀ léṣe pàápàá ohun tó ṣẹlẹ̀ sí ọmọ yìí ní Abẹ́òkúta òun àti ọmọkùnrin kan ni wọ́n ní wọ́n jọ wọ́n jọ pàdé ohun tí ọmọkùnrin yẹn ṣe fún tó fi di pé ó ń gbó bí ajá ohun tó ṣe sí ọmọbìnrin yìí tó ṣe sí i lára ohun tó lò tó fi bá a lájọṣepọ̀ ohun tí ọmọkùnrin yẹn ohun tọkùnrin yẹn fún ọmọbìnrin yìí jẹ ohun tó fún un mu ohun tó fi kàn lára ojú olódùmarè nìkan ló tó olódùmarè nìkan ló yé mo ti ń kìlọ̀ ó ti ó ti pẹ́ lẹ́yìn tí mò ń kìlọ̀ tí n bá kìlọ̀ àtúnrí mi ó jẹ́ wípé ìkìlọ̀ yẹn kò tí ì dé àwọn ibì kan kò ì dé àwọn ibì kan àbí wípé àwọn tí wọ́n ń ṣe bíi wọ́n ń pele sí i òun ni mo ṣe ń sọ pé pàápàá jùlọ ẹ̀yin ọmọ wa lóbìnrin ẹ̀yin èèyàn wa lóbìnrin àtàrúgbó àti omidan àtọ̀dọ́ ẹ̀ṣọ́ ara yín o ẹ̀ṣọ́ra o kí olódùmarè kó ṣọ́ ẹ̀yin náà kí ààbò olódùmarè kó má fi wá sílẹ̀ tilétilé tẹbí tará tọmọ kí ààbò ẹ̀ kó má fi wá sílẹ̀ ẹ E ẹ ṣọ́ra ọmọbìnrin yìí ṣòkòtò tó wà nídìí ẹ̀ ó ń bọ a máa kí ọwọ́ bọ ìsàlẹ̀ ọwọ́ bọ ìsàlẹ̀ ó ń kí ọwọ́ bọ ìsàlẹ̀ nídìí ẹ̀ ń kọwọ́ bọ̀ ohun tí ọ̀gbẹ́ni yẹn fi para tó fi bá a lájọṣepọ̀ Olódùmarè nìkan ló yé. ohun ẹ̀ ti lọ wọ́n ti gba nǹkan kúrò lára ọmọ yìí ṣùgbọ́n ọba adẹ́dà àjàlá alámọ̀ tó mọ̀pin olódùmarè ọ̀gbàgbà tó ń gbabi tẹ́nìkan ò lè gbà ó lágbára ju ipá ènìyàn lọ. wọ́n ti mú ọ̀gbẹ́ni gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tí ó ṣe iṣẹ́ bíi wọ́n ti mú ó wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ìwádìí wọ́n sì ti gbé ọmọbìnrin yìí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn kinní kan kàn mí lára nígbà tí mò ń wo kinní yìí kinní kan kàn mí. àdúrà tí bàbá yẹn ń gbà lábẹ́ mi ò mọ bí bàbá náà ṣe jẹ́ sí ó lè jẹ́ bàbá ẹ̀ ni bóyá ẹ̀gbọ́n ẹ̀ ni ẹnikẹ́ni tí ènìyàn yẹn bá jẹ́ àdúrà ìyá gbà lórí ọmọbìnrin yìí á sì dojú ti ipa burúkú yẹn. ẹ ṣọ́ra ẹ̀yin ọmọbìnrin wa ẹ ṣọ́ra pátá ni àrí tí wọ́n ń ká pátá wọ́n ti ká pátá ó ti sú wọn nǹkan náà wá ń ṣe sí àwọn ọmọ wọ̀nyí ń sìn fi hàn pé mo ṣe àlàyé kan wípé tó o bá pàdé ọkùnrin tó o bá ṣẹ̀ṣẹ̀ pàdé ọkùnrin jẹ́ kó mọ àwọn ẹbí ẹ àwọn èèyàn tó o mọ̀ má kàn fò sórí ibùsùn ṣọ́ra ibi tó o bá ń lọ tí ọ̀rẹ́ bá pé òun fẹ́ jẹ́ kó o pàdé ẹnìkan ọkùnrin kan owó wà lọ́wọ́ ẹ̀ ṣọ́ra ẹ̀ tí ọ̀rẹ́ bá pè ẹ́ lọ síbi ṣíṣe tó o mọ ohun tó ń ṣe ń bẹ̀ẹ́ agbo pé wọ́n ń jẹ wọ́n pẹran wọ́n ń ṣe kinní kan ṣọ́ra ohun tó máa jẹ níbẹ̀ ṣọ́ra tó o bá tẹ̀lé èèyàn dá jáde tẹ lọ bì kan tẹ lọ ṣe ṣíṣe n tó o bá gbé lọ tó o kó àwọn aṣọ ẹ sí tó o kó pátá ẹ sí àwọn nǹkan nǹkan fi àgádágodo kó fi tè pa kó jẹ́ kó wà níbi tó o bá wà kò ń ṣe dandan kéèyàn báyàn lọ ṣe ibi kó lọ ibi ṣíṣe kan sún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kílẹ̀ ń wá kiri kílẹ̀ ń wá kiri ayé le ó burú ìka orónú àwọn èèyàn ó ń pele sí ni ó ń pele sí ni ibo lèèyàn fẹ́ sá sí ibo lèèyàn fẹ́ sá wọ̀ ibo la fẹ́ sá wọ̀ kì í ṣe àkọ́kọ́ tí mo máa rí leléyìí tí wọ́n ń sọ wípé àwọn èèyàn ń gbó bí ajá mo rí ẹnìkan náà bẹ́ẹ̀ lábẹ́òkúta yẹn náà ni tí wọ́n ránṣẹ́ wọ́n ránṣẹ́ nígbà tí ọ máa fi rọ́mọ yìí ó ti bẹ̀rẹ̀ sí ní gbó bí ajá kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn kí ọlọ́mọ kó tọ́jú ọmọ ẹ̀ kọ́lọ́mọ kó tọ́jú ọmọ ẹ̀ ẹ̀yin òbí ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ ṣọ́ra ibi tí wọ́n máa lọ ẹ̀yin tẹ̀ ń rán ọmọ níṣẹ́ lálẹ́ tó bá dalẹ́ tílẹ̀ bá ti ṣú tán mú lọ́lọ́ tí gbogbo àdúgbò dúdú sáré lọ bá mi ra búrẹ́dì ń bẹ̀ yẹn sáré lọ bá mi ra ìrẹsì ń bẹ̀ yẹn lọ bá mi ra kínní ẹ jẹ́ kó jẹ́ ojúmọmọ ẹ jẹ́ kó jẹ́ ojúmọmọ n téèyàn bá máa jẹ léyìn tó bá máa fi tó ọwọ́ alẹ́ ẹ tètè ayé ti yàtọ̀ ó ti yàtọ̀ sí bó ṣe wà ó ti yàtọ̀ àwọn èèyàn burú sí ìṣọwọ́ wá owó àwọn ènìyàn ó le jù bó ṣe wà lọ́kùnrin náà ló wà ní obìnrin mo rí ẹ̀yìnkan tó náà lẹ̀ tí wọ́n ń fi ìgbẹ́ pa lára bọ́n ṣe ń fi ìgbẹ́ ra ara ẹ̀ náà ni wọ́n ṣe ń sọ oríṣiríṣi sí i lára obìnrin nìyẹn ẹni tó bá bá yẹn lò pọ̀ tó bá bá yẹn sùn ó ó ó ó ó kò tiẹ̀ ó kò tiẹ̀ mo rí àwọn ọmọbìnrin mẹ́ta kan tí wọ́n ń wẹ̀ nínú igbó ní hòhò ẹ̀jẹ̀ ni wọ́n fi ń wẹ̀ tẹ́nìkan ń sa oríṣiríṣi sí wọn lórí ẹni tó bá bá wọn yẹn lò pọ̀ ó kò tiẹ̀ ó kò tiẹ̀ kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà kì í ṣe gbogbo ọkọ̀ ló yẹ kéèyàn bá wọn jókòó sínú ẹ̀ ẹlòmíì ó wọ ọkọ̀ yẹn ó jókòó lásán ó di ìjọ̀gbọ̀n ó di wàhálà ẹlòmíì wọ́n fún léso jẹ èso lásán ni wọ́n fún jẹ ó di wàhálà fún ayé ti yàtọ̀ àwọn èèyàn burú ọmọbìnrin yìí olódùmarè àdáwọ́lé o àwòsàn àwòsàn olódùmarè àwòsàn ohun tí wọ́n gbà lára ẹ̀ àpadà ohun ọmọ ìyá padà ọmọ ìyá di pípé àti pípé agbára olúwa ju ti àwọn ìka ènìyàn lọ ọmọ ìyá gbàwòsàn a sì rí bí a ṣe bẹ́ẹ̀.